wọ́n fún mi ní ṣìkìṣìkì wọ́n fún mi ní yùgbàyùgbà ẹ́ bèbí súnmọ́ mi dàlí súnmọ́ mi káwa méjèèjì ṣe what? <laughs> orí tó bá bá ètò lẹ́wà pẹ̀lú Ọlá Ọ̀nàbàjọ fún àǹfààní ẹ̀yin tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ mi mo ti sọ fún wa lẹ́ẹ̀kan wípé the of love ti yín gangan ti dé èdùdí ìfẹ́ ẹ́ aláṣà àṣàkẹ́ kí ló ń ṣẹlẹ̀ àwọn ìdílé lọ́wọ́ tèmi wọ́n ti wá ń kalẹ̀ wọ́n wà níbi wọ́n fi ẹ̀yìn tì ẹ́ ojú wọn ó gùn rege ẹ káàbọ̀ sà ẹ káàbọ̀ mà sórí ètò bàbá ètò. ẹ ṣe akínyìn olóòtú. yes sir lórí Orísun tẹlifíṣàn náà lẹ ti bára yín o dádì àti mọ́mì ẹ fún àǹfààní ẹ̀yin ará ilé tẹ̀ ń wò wá orí Orísun tẹlifíṣàn la wà tá a ti ń ṣe what tá a dábìí ẹ̀dùn tá a tún rọ̀ bí òwe ẹ bá mi jàre ẹ bá mi dárúkọ ìdílé tiyín fún àwọn aráalé. ẹ ilé tiwa ní apostle and mrs hmm. Tolúlọpẹ́ Johnson Àpèdè. apostle and mrs Tolúlọpẹ́ Johnson Àpèdè. ẹ ọ àwọn ni mo rí lórí ètò lẹ́ni ẹ ti rí ojú wọn mọ́ mi ẹ bá ń fi ohun yíyan gan ẹ bá mi fi kí àwọn aráalé. ẹ kú dédé àsìkò yìí o yes ma ṣe dáadáa lè dé ma nígbà tí bá mi máa ṣe introduction ara wọn lẹ́ẹ̀kan wọ́n ní àwọn apostle àmọ́rú iṣẹ́ tí mọ́ mi ṣe ń jà ẹ́ <laughs> gbogbo wa ti mọ́rú iṣẹ́ tí bá mi ṣe àwọn pé olùṣọ́ àgùntàn ni wọ́n irú iṣẹ́ òun lẹ́yìn máa ń ṣe mọ́. bákan náà olùṣọ́ àgùntàn lèmi náà hmm. ṣùgbọ́n mo tún mú gbálẹ́gbẹ̀ẹ́ pẹ̀lú iṣẹ́ real estate. Hmm. real estate ẹ fẹ́ ra lẹ̀ ẹ fẹ́ kọ́lé ẹ fẹ́ ra gbogbo ẹ̀ ẹ bá ti ra àwọn ọmọ mi ìpolówó ọjà tí mọ̀ mi ò sanwó fún òun <laughs> ni mo ṣe nítorí pé àbá wọn lórí ètò bàbá ètò lẹ́nu ẹ̀ wọ́n jẹ́ àǹfààní ẹ̀ mọ́ mi gàre ọ̀dọ̀ yín ni ti bẹ̀rẹ̀ ìbéèrè yìí kí n tó bọ́ sórí ètò lẹ́ni wọ́n sọ̀rọ̀ kan kọjá fìrìlẹ́gbẹ̀ẹ́ tí mi wọ́n ní kí kí lẹ́yìn tiẹ̀ rí sí kí obìnrin kó máa tú tẹlifóònù ọkọ ẹ̀ kí lẹ́ rí sí i. lórí ọ̀rọ̀ ká máa tú fóònù tàbí ká má tú fóònù yẹn hmm. a ti ṣe program kan ní church recently hmm. tí wọ́n dẹ̀ bá wa treat topic yẹn pé hmm. ká máa tú fóònù àbí ká máa tú fóònù lẹ́kọ̀ọ̀kan ó dáa kí obìnrin máa tú fóònù ọkọ kí náà máa wò fóònù. ó torí wa. nǹkan míì wà tó jẹ́ pé ọkùnrin ò kí ń kàkún táwọn obìnrin ti máa ń rí hmm. táwọn ọkùnrin ò dẹ̀ ń ṣàkíyèsí ẹ̀ so a máa lè sọ fún wọn pé ah báyìí ló ṣe ń lọ o báyìí ló ṣe ń lọ. bí irú àwọn nǹkan wo máa mi jàre. wọ́n ní ní ọ̀rọ̀ ìyọkan ah ah ah ṣé kò ní dàbí ọ̀rìjó báyìí àmọ́ àmọ́ pé a máa sọ̀rọ̀ lọ síbẹ̀ ṣùgbọ́n màá fún yín náà tó bá dàbí ọ̀rìjó ní ọ̀rọ̀ ìyọkan wọ́n ní kẹ́ ẹ describe ìyàwó yín irú èèyàn tí wọ́n jẹ́ in one word ẹ describe ìyàwó yín irú èèyàn tí wọ́n jẹ́ ẹ kọ́kọ́ hàn ká lè rí ka ìbéèrè mẹ́ta náà lè máa dáhùn ẹ lo other side of the tí ò bá ẹ ibẹ̀ náà ni ẹ describe ìyàwó yín ẹ ṣe àkàwé irú èèyàn tí ìyàwó yín jẹ́ ní ọ̀rọ̀ ìyọkọ. ah no ìbéèrè mẹ́ta ni mẹ́ta ni ṣé méjì tó kù sì máa gba àyè tó kù àbí ẹ raba ẹ filẹ. ẹ jẹ́ kí n jẹ́ kí n kọyọ ọ̀kan yẹn náà. number one. Hmm, ẹyọ ọ̀kan wọ́n ní in one word kẹ́ ṣe àkàwé kọ́tẹ́lẹ̀ fi mhm. ìyàwó yín wé. Hmm. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì lélẹ́yìn e. wọ́n ní kí ni nǹkan ẹyọ kan náà tí ẹ̀yin méjèèjì tẹ́ ẹ máa tún fẹ́ kẹjọ máa ṣe papọ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà nǹkan ẹyọkan eléyìí kì í ṣe nǹkan tẹ́ ẹ máa ń ṣe papọ̀ o kí ni nǹkan ẹyọkan hmm. tẹ́ ẹ máa fẹ́ láti jọ máa ṣe papọ̀ tàbí tẹ́ ẹ máa fẹ́ láti tún fẹ́ máa ṣe síwájú sí láti jọ máa ṣe síwájú sí tẹ́ ẹ máa fẹ́ máa spend more time yorùbá yìí náà ni gẹ̀ẹ́sì eh, àmọ́. Eh, ẹ̀kọ́ ní yóò ẹ̀kọ́ ní gẹ̀ẹ́sì màá túmọ̀ ẹ̀ màá túmọ̀ ẹ̀ ẹ ti kọ́ bá mi. ìbéèrè lẹ́kẹta tí ń lélẹ́yìí wọ́n ní irúfẹ́ ẹranko wo lẹ nífẹ̀ẹ́ sí jù your favourite animal. Hmm, sísítà mi ń rẹ́rìn-ín pé lẹ́ẹ̀ni mhm. ó yá ẹ bá mi gbé e wá bá mi. <laughs> ẹ ṣeun sísọ mi ẹ bá mi yọ ìbòjú tẹ ẹ fi bòjú. ẹ káàbọ̀ padà sórí ètò bàbá ètò ṣé dáadáa lẹ dé mà. àdúgbò yọ. <laughs> olúwa ṣeun orí Orísun tẹlifíṣàn náà la ṣì wà hmm. tá a kalẹ̀ bìbà bìbà <laughs> ìbéèrè àkọ́kọ́ tí mo béèrè lọ́wọ́ ọkọ yín lélẹ̀ hmm. nígbà tẹ́ yẹra fún wa díẹ̀ a ní báwo ni ọkọ yín ṣe lè describe ẹ̀yin gangan irú èèyàn wo lẹ jẹ́. oníwà tútù bí àdàbà. <laughs> ẹ rí pé a ti sọ òrìjó lórí ètò lẹ́ni dájú nígbà náà wọ́n sì kọ jẹ́ntù jẹ́ntù ni wọ́n kọ mo ti wò wíyà bá mi wò pé àbáwò ní í ṣe kò ní wà tútù bí àdàbà <laughs> ìbéèrè lẹ́ẹ̀kejì lélẹ́yìn wọ́n ní kí ni nǹkan tẹ̀ sí jọ fẹ́ máa ṣe papọ̀ tẹ̀ tún máa nífẹ̀ẹ́ sí láti tún máa lo àsìkò tó pọ̀ nídìí ẹ̀. kájọ máa hang out kájọ máa jẹ. ó mà ga o mo ní tèmi bá rí àwọn ọkùnrin àti obìnrin àwọn ìdílé aláyọ̀ tí wọ́n mọ ara wọn tán inú mi máa ń dùn orí mi máa ń wú dáàdì mi tún kọ hang out hang out eh, <laughs> ìfẹ́ rèé ẹ̀yin kọ́ <laughs> ẹ má fún mi nìyẹn mò ń bọ̀ mò ń bọ̀ mò ń bọ̀ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹta lélẹ̀ mo ní kí ni favourite um, animal ọkọ yín. ajá. ẹ fún mi ní àtẹ́wọ́ tó pọ̀ tó pọ̀ tó pọ̀ tó pọ̀ tó pọ̀ ẹlẹ́mi ò tiẹ̀ mọ favourite food ọkọ ẹ̀ ká tó bá sọ pé favourite animal <laughs> ó ga jù mo ti fún mọ́ mi mọ́ mi ló gbà tán mo ti fún wọn ní hundred over hundred. Hey ó dà mú bàbá mi sì máa tẹ̀lé wọ́n máa tẹ̀lé e níwájú ilé ẹjọ́ yìí torí wọ́n gbà á tán yan yan yan yan yan hmm, ó dà ẹ bá mi ẹ bá mi fún bá mi ní ìbòjú bá mi ló kọ̀ọ̀kan ilé máa kọ̀ọ̀kan sìn ẹ fáwọn ní ìbòjú kanra bá mi fi ta ojú wọn lọ sọ́nà ẹ̀yìn. Ah. láì fi àsìkò ṣòfò ìbéèrè alákọ̀ọ́kọ́ tí yín sọ pé wọ́n ní kí ni ohun méjì tí ẹ̀yin àtọkọ yín tẹ́ ẹ ti jọ ní papọ̀ gẹ́gẹ́ bí ara kan ohun méjì two things tí ẹ̀yin àtọkọ yín possess as a team. two things. things not human being. Mm, anything mm, things tẹ́ ti possess as a team. creative writing ẹ kọ ẹ jẹ́ kí ẹ̀kọ́ tó tóbi ká lè rí. ah mi ò rí báwọn o ẹ kọ́kọ́ hàn dáadáa ẹ parẹ́ láti ẹ aha ẹ ṣeun ẹ kọ kejì náà síbẹ̀ yẹn. ẹ ṣe mọ́ mi ìbéèrè lẹ́ẹ̀kejì lélẹ́yìí wọ́n ní kí ni ohun kan tẹ́ ẹ̀ máa ń ṣe tẹ́lẹ̀ ẹ̀yin àtọkọ yín tẹ̀jọ́ máa ń ṣe tẹ́ ẹ̀ wá ṣe mọ́ǹsìn tẹ́ ẹ̀ dẹ̀ máa ń miss pé ah àdẹ̀ máa ń ṣe kínní yìí tẹ́lẹ̀ o àdẹ̀ ṣe mọ́ǹsìn o ẹ̀ máa ń miss ẹ̀ ẹ̀ máa ń wù yín kẹ́ ẹ̀ tún máa ṣe kínní yẹn padà ẹ ti kọ́ mà ìbéèrè lákọ̀ọ́kọ́ ìbéèrè tó gbẹ̀yìn lélẹ́yìí wọ́n ní kí ni orúkọ movie tẹ́ ẹ jọ wò papọ̀ your first movie together díẹ̀ lọ́wọ́ ọwọ́ sísà mi jó pé ẹ èmi kẹ̀ léne màá gbà tán màá gbà tán ó yá ẹ máa gbé wá ẹ ṣeun mọ̀ bá mi ẹ bá mi yọ ìbòjú ṣe ládùúrà ìtẹ́lẹ̀ ó dàbí kí n máa pọ̀n lánàá ẹ ó ga jù hmm. ẹ káàbọ̀ padà sórí ètò bàbá ìtòsà lórí Orísun tẹlifíṣàn náà lẹ́wà ṣé dáadáa lè dé. dáadáa ni ìbéèrè alákọ̀ọ́kọ́ tí mo bẹ̀rẹ̀ lọ́wọ́ ìyàwó yín ni pé kí ni ohun méjì tẹ́ possess as a team ẹ̀yin àtìyàwó yín nǹkan méjì two things. Our eh, daughter. Mm-hmm. That's number one. My mm-hmm. ministry. Mm-hmm. Ẹ jẹ́ fún yín láǹfààní ẹyọ kan Ẹ jẹ́ fún yín láǹfààní option kan eh, one more option. no giraffing no shitting. ẹ ẹ gbọ́fà kan là ń wòkè actually. ẹ eh, ifá òsì fara àìgbọ́fà àìgbọ́fà là ń wòkè ìfapọ̀ òsì ní para. oya oya two things ẹ ti sọ iye ọkàn ẹyọ kan ti wà ń bí ti ṣe dúró. two things lajọ ń ṣe àbí. take process as a team. na company wa náà ni real estate. real ẹ ó yá màá fún yín bẹ̀bẹ̀ ẹ pé ẹ̀kọ́ ní word tí àwọn ọmọ mi fi kọ́ eh. wọ́n ní property eh, eh. and daughter and our daughter <laughs> ah, ó ga jẹ ee mo fún yín tán mo fún yín tán bóyá ìbéèrè lẹ́ẹ̀kejì lélẹ̀ wọ́n ní kí ni ohun kan tẹ́ ẹ máa ń ṣe bóyá nígbà tẹ́ ṣẹ̀ṣẹ̀ gbéyàwó tẹ́ ẹ wá ṣe mọ́ǹsìn tó sì máa ń sìn tó ń wù. ijó ni ah, ó tún gbà tọ́ sísá mi tún gbà tọ́ wọ́pọ̀ dáńsì ijó náà ó túmọ̀ sí pé ẹ máa ń jó mi tẹ mẹ́tọ́ mọ́jú náà mi máa tẹ. ẹ wá máa jọ máa ń jó papọ̀ nínú ilé àbí níta. bàtà akọ ọjọ́ la meet the following the third week sí bàtà meet mm. ancient of their party ní estate and gbé over five hundred people wọ́n wá jókòó wọ́n wí máa tẹ lónìí eh. mi gbúdọ̀ lọ agbúdọ̀ máa jíjó yẹn lọ lájó eh. before us. lè bá jójó ta òwe yìí. ijó yẹn ga. ó ga jù ẹ <laughs> eh, ó ya ó ya ẹ ṣèlérí pé máa padà sí ní máa jó nítorí pé ohun òyìn kẹ̀sì tún jọ máa jó ẹ sì máa yọ. ó yá láti èmi lọ ẹ máa padà máa jó. ọ̀rọ̀ jáde àṣẹ tì. àrọ tí hmm, i deliver ẹlẹ́kẹta lélẹ̀ mo ní kí ni movie very first movie tẹ́jọ wò papọ̀. kájọ papọ̀ hmm. first movie. tẹ́jọ wò. ah first movie. Ah, eh,